ẹnìkejì wa tàbí ká máa lọ́mọ̀yàn àsìkò tá a wà yìí kò sí àyè lílọ́mọ̀yàn o àbí à ń họ́ọ̀gì ni à ń pẹ́ẹ̀kì ni à ń kìsì ni tí ó bá ti jẹ́ ìyàwó yín tàbọ̀kọ yín a ní láti ṣọ́ra ẹni tó tẹ̀ jẹ́ ìyàwó gan tàbí tó jọ́kọ èèyàn lọ́wọ́ tá a wà yìí gbogbo wa a ní láti wá gbogbo ọ̀nà ká fi tọ́jú ara wọn prevention is better than cure hand sanitizer yìí ó lè má wọ́pọ̀ nílùú nàìjíríà ṣùgbọ́n ó wà náwọn àwọn chemist tó jẹ́ pé wọ́n jẹ́ ògidì chemist tó dé àwọn ayédèrú chemist ti pọ̀ nílùú nàìjíríà tó jẹ́ pé irú panadol towel náà fi ṣe panadol tán ká sínú kí náà ti ń pè tán fi ṣe panadol ọlọ́run olódùmarè ọlọ́jọ́ òní yóò ṣàánú fún wa wọ́n ṣò bí coronavirus bó ṣe mú àwọn èèyàn kẹ́mi sọ pé ojoojúmọ́ ni àwa náà làwa náà ṣe research ojoojúmọ́ là ń ṣe research kí a lè máa kẹ́kọ̀ọ́ lórí ìkànnì yìí bákan náà abinibifm.com adúpẹ́lẹ́ gbogbo àwọn tí wọ́n ti ń darapọ̀ mọ́ wa lórí abinibi eh, aṣíwájú ṣàmàyè wọn lè ṣe kó má darapọ̀ mọ́ mi lórí abinibi fm bákan náà eh, abẹ́kẹ́kẹ́yìndé faith be love gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o wọn ò lè ṣe kọ́ má darapọ̀ mọ́ mi lórí Àbínibí FM ẹ ṣe gan ni ojú òní tì yín àwọn kan wà tí mi ò mọ̀ tí wọ́n ń darapọ̀ ok TJ Bakare wọ́n máa ń darapọ̀ mọ́ mi lórí Àbínibí láti Manchester láti Manchester ẹnìkan dẹ̀ ń darapọ̀ mọ́ láti United Kingdom tí mi ò mọ̀ onítọ̀hún bí mi ò mọ̀ yín ọlọ́run mọ̀ yín gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o ojú òní tì yín mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe gan ni ojú òní tì yín nítorí pé wọ́n ní yìnyínkẹ́ni kó lè ṣe míì ẹ̀yin náà ni èjìká tí ó ń gbé ẹrù dúró lọ́rùn Abọ́sẹ̀dé adúpọ̀ pọ̀ lọ́wọ́ yín o Abínibí FM péèjì wa ó ti wà nílẹ̀ ẹ bá mi láìkẹ̀ ẹ bá mi láìkẹ̀ lágbára ọlọ́run ní kò pẹ́ kò pẹ́ yìí a máa ma link radio station wa a máa link ẹ̀ mọ́ tv station wa tó yẹ pé tẹ́bà fẹ́ wá wò wá lórí tv báyìí ẹ̀ máa gbọ́ wá lórí radio station wa ó máa lórí tune in ẹ̀yin náà ẹ̀ tún lè lọ sórí ẹ̀ direct ẹ̀ kàn click ẹ̀ ní ẹ̀ kàn click ẹ̀ ní abínibí tẹ́sí show tẹ́sí show ìyálóde amúlùdùn àti ambassador rédíò amúlùdùn òun náà ni ọlọ́run jogún ẹ̀ fún ọlọ́run ló bá a gbé kalẹ̀ o kì í ṣèmi náà abínibí fm gẹ́mọ̀ ìsọ pé tiwantiwa ìkànnì tiwantiwa ni 105.9 àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni gẹ́mọ̀ yìí sọ pé bí dúdú ni bí pupa ni ọlọ́run nìkan ló yé ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó gbé iléeṣẹ́ yìí tí ó bá wa gbé kalẹ̀ ọlọ́run sì ní dojú àdúrà tì wá lágbára ọlọ́run kò ní wọlé o yóò mọ gòkè ni a sì ní jẹun gbogbo èrò ọ̀tá lórí ẹ̀ ni yóò já sásán láṣẹ Elédùmarè inshallah bí ó ṣe rí nìyẹn nítorí pé gbogbo ọ̀tá wọn máa ń gbèrò pé kó má dáa fún èèyàn ni ṣùgbọ́n nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan àwa láborí ọ̀tá láṣẹ Elédùmarè gbogbo apáta borí ọ̀tá ni hmm, bí ó ṣe rí nìyẹn lọ́la àsìkò tá a wà yìí ó ti rí bẹ́ẹ̀ kẹ́mọ̀ yín sọ pé gbogbo apáta ẹ̀jẹ̀ ká tọ́jú ẹ̀ nílùú Nàìjíríà àìmọye àwọn èèyàn ló ti kú ṣùgbọ́n wọn ò ní sọ èèyàn bíi mélòó náà sọ pé coronavirus mú ní Nàìjíríà nígbà mo ti ẹ̀wò kíní yẹn wọ́n ní ṣéèyàn bíi mélòó kan náà ni ó ti mú àìmọye èèyàn ló ti máa mú gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé a ní láti tọ́jú ara wa pàápàá jùlọ àwọn tó wà nílùú nàìjíríà tó jẹ́ pé ṣe mọ̀ ìlú nàìjíríà ni òòrùn wà nílùú nàìjíríà nílùú nàìjíríà tí coronavirus tó bá bóyá inú aṣọ ẹni tó ní coronavirus tó bá rìn inú òòrùn wọ́n sọ pé bí nàìjíríà ṣe gbóná tó wọ́n ní kò lè ríbi dúró sí nílùú nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ni o wọ́n ní tí òòrùn bóòrùn ṣe mú nílùú nàìjíríà yẹn pé aṣọ tí wọ́n bá wọ̀ tí wọ́n bá sa sínú òòrùn wọ́n ní ó máa pa bóyá bẹ́ẹ̀ bóyá bẹ́ẹ̀ kọ́ yìí mọ́ bọ̀tì nǹkan tó sọ nìyẹn o gẹ́mọ̀ yẹn sọ o ohun tó sọ nìyẹn ohun tó sọ nìyẹn wọ́n ní kò lè ríbi dúró sí nílùú nàìjíríà torí pé òòrùn pọ̀ wọ́n ní òòrùn pọ̀ nílùú nàìjíríà wọ́n ní kò lè ríbi dúró sí pé ìlú nàìjíríà pé òòrùn yẹn kọ́ ó máa pa coronavirus yẹn ṣùgbọ́n mi ò gbàgbọ́ ọ sọ bẹ́ẹ̀ ni o ní tèmi ohun tí mo mọ̀ ní pé ká fọwọ́ wa ìyẹn ni àkọ́kọ́ tá a bá lọ ilé ìgbọ̀nsẹ̀ mo ti sọ láìmọye ìgbà ká fọwọ́ ká fọwọ́ ká fọwọ́ omi tó lọ́wọ́rọ́ ká má lo omi tútù àwọn ẹlòmíràn kàn ṣe omi tútù sọ́wọ́ ni rárá omi yẹn máa ṣe ó máa lọ́wọ́rọ́ àwọn táwa nílò òyìnbó ni mò ń bá wí o ẹ̀kọ́ àwọn àwọn ìlú nàìjíríà wọn lè ṣẹlẹ̀ máa lọ gbómi lé náà àwọn táwa nílò òyìnbó ni mò ń bá wí à ń fọ wàá fọ gbogbo pa wàá fọ gbogbo ẹ̀ dáadáa tábà ti wá fọ tán àmú ṣàmọ̀ tábà ní tábà ní hand sanitizer a lè mú eh, alcohol swab alcohol yẹn yẹn ni spirit tó máa nu pépà tó máa fi nu apá wa kan tó fún alábẹ́rẹ́ yẹn pàwọn kì í gba abẹ́rẹ́ sí dì ń bíbáyìí ní gbogbo lóyìnbó à ń gba abẹ́rẹ́ sí dì apá náà máa ń fa abẹ́rẹ́ sí tàbí itan tí wọ́n bá fa abẹ́rẹ́ sí tán wọ́n á fi sí apá wa ṣe rí akọ ṣọ̀p tí a máa fi nu apá yẹn tó máa fi nu bí tó máa fún alábẹ́rẹ́ tó máa fún alábẹ́rẹ́ sí yẹn tábà ní hand sanitizer ọ̀nà méjì ló pín sí tábà ti ní eléyìí a lè mú akọ ṣọ̀p yẹn ká fi ra ọwọ́ wa a fi ra gbogbo ọwọ́ wa pátápátá gbogbo ibi tí atẹ́gùn wò tó lè fẹ́ sí irú ṣe àpótẹ́ mi nìsí láti bí báyìí débi ọwọ́ mi ni àfi pa gbogbo ẹ̀ tá a bá fọ ibẹ̀ náà la máa fọ afọ gbogbo ẹ̀ à ń jẹ́ kó mi dà sí wa lára ẹ̀wọ̀n báwọn dókítà ṣe máa ń fọwọ́ tó máa fọ ọgbẹ́ tó bá fẹ́ ṣe surgery àáfọ̀ bẹ́ẹ̀ àwa mú akọ́sọ̀bẹ̀ tábà ti ní hand sanitizer àfi nu gbogbo ẹ̀ àfi nu gbogbo ẹ̀ eléyìí apá germs lára wa tábà rí àwa tábà lọ sí hospital tí àwọn dókítà tó fọwọ́ kàn wá tí wọn bá ti fi hand sanitizer sọwọ́ wọn kó tó dì wá mú ẹ tètè sọ fún wọn tẹ bá sọ fún wọn kò sí èèwọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn bá we have a freedom of speech ìyẹn ni pé a lè sọ nǹkan gbogbo nǹkan tó bá ń wà á la sọ even gọ́vnà a lè sọ pé nǹkan tó ṣe ó dáa àbí kò dáa pírẹsidẹ́ǹtì a lè sọ pé nǹkan tó ṣe ó dáa àbí kò dáa ìlú nàìjíríà lè jẹ́ pé wọ́n ti máa sá bó bá sọ tọrọ ìjọ kejì náà máa lọ pọ́ńtọ̀n tàbí kọ́ lọ gbé kọ́ lọ tì mọ́lé ìyàn ṣe ọ̀rọ̀ lú òyìnbó ìyàn ṣe ọ̀rọ̀ lú òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ló sá nílùú nàìjíríà tó yẹ pé wọn ò lè sọ tọrọ ẹni tó dẹ̀ sọ tọrọ kẹ wọ́n máa lọ gbé wọ́n máa lọ tì mọ́lé ni ọ̀kan pa ó mà ṣe o <sighs> àbílẹ̀ ayé yìí náà kọ̀ ilé ayé tó jẹ́ pé àádáadá ilé ayé ìjọkọ̀ náà la máa da gbogbo ẹ̀ lẹ̀ anyway aṣáájú mokin ẹ eh, Saheed Ayọ̀ mokin ẹ̀yin náà ọ̀dọ̀ gbìnẹ̀dọ̀ ni mo ti dúró àbí ok ìyá Ródeyọ̀ Bùkúnmi Atilọ́lá ẹ káàbọ̀ sórí ìkànnì adúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ànídàmú láṣẹ Elédùmarè iṣẹ́ wa ò ní wa lọ́wọ́ Obeski Bọ́lájí adúpẹ́ lọ́wọ́ yín kéèké adúpẹ́ lọ́wọ́ yín o Yẹmí Òjó ẹ̀ṣẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí Bukola Monique my sister ẹ káàbọ̀ sórí ìkànnì yìí o Bukola Moni Olúwa ẹ má bínú ẹ káàbọ̀ sórí ìkànnì yìí uh, Kúnlé wọn ní Queen wọn ní ẹ ṣe àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wọn ní eléyìí gan yóò máa kọ́ gbogbo wa ní ẹ̀kọ́ yóò sì jẹ́ kí a mọ̀ bí a ṣe mọ̀ tọ́jú ara wa wọn ní ọpọlọ yóò ní jọba aláwọmà mi àmì àmì àṣetẹdùmarè kẹmọ yín sọ pé bí mo ṣe ń bẹyìn náà sọ ló ń bẹmí náà wí bí mo ń bẹyìn náà sọ ló ń bẹmí náà wí gbogbo apálọ́tà ká mọ bí a ṣe máa tọ́jú ara wa ni ká mọ bá ṣe máa tọ́jú ara wa nítorí pé bàbá tọ́jú ara wa <laughs> gbogbo kókò jọjọ tá à ń ṣe bó la ṣe fẹ́ ṣe mm, bó la ṣe fẹ́ ṣe tó bá di ọ̀la nísìn wọ́n máa close gbogbo school pa ó tún di lẹ́yìn ọ̀sẹ̀ méjì kó tó di pé àwọn ọmọléèwé wọ́n máa padà lọ sí school ṣùgbọ́n ní gbogbo àsìkò tán wà ń lé ta ló fẹ́ sọ pé àwọn ọmọ yóò ti kó coronavirus láti school délé ìdí nìyí tí mo ṣe sọ fáwọn òbí pé ó wà aṣọ táwọn ọmọ wa bá wọ̀dé ẹ jẹ́ ká kó òtútù ló ń bà a lè kó sínú dráyà a lè kó sínú dráyà àkọ́kọ́ fọ̀ nínú wọ́ṣà àwa kó sínú dráyà gbogbo ẹ̀ á ti gbóná á ti kú àdẹ́wà inú ilé wa a lè mú eh, ṣàpẹ́ bleach bleach wipe wà wipes ó wà bleach spray wà tó jẹ́ pé a lè fi nu gbogbo ilé wa pátápátá gbogbo àwọn kìíní ìgọ́lọ́ ẹ̀ kí n ṣe àfihàn ẹ̀ a lè fi nu ilé wa pátápátá débi pé inú ilé wa á lè mọ́ kò ní sí nǹkan tó máa jẹ́ coronavirus nínú ilé wa kò ní sí nǹkan tó máa jẹ́ coronavirus nínú ilé wa inú ilé wa á mọ́ gbogbo àrùn karùn kan tá a bá lo àwọn bleach wipes yẹn àbí bleach spray tá a fi nu gbogbo ilé wa kò ní sí àrùn karùn kan nínú ilé wa kò ní sí nǹkan tó jẹ́ coronavirus ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ a ní láti máa fọwọ́ dáadáa mo sọ pé àwa tí a mọ̀jú ká máa pẹ́ẹ̀kì àwọn èèyàn lọ bóyá à ń pẹ́ẹ̀kì àwọn èèyàn bí à ń kíìsì àwọn èèyàn à ń láti ṣọ́ra lásìkò tá a wà yìí àwọn tó yẹpa kọ́ máa di àwọn èèyàn mú unnecessarily à ń láti ṣọ́ra wípé bóyá mo rí lè mojì mú mo rí tàn mojì mú à ń láti ṣọ́ra o gbogbo wa láti ṣọ́ra lásìkò tá a wà yìí bákan náà àwa tá à ń travel káàkiri tó jẹ́ pé from one place to the other ni ẹ jẹ́ kí ẹ̀yà ní sùúrù fún travelling wa mo sọ lẹ́ẹ̀kan mo ní president wa ń bì ó ti báǹdì àwọn euro Europe àwọn European wọn ò lè wọlé sínú ìlú wa mọ́ kí nìdí tí wọn ò tẹ̀ ṣe lè wọlé sínú ìlú wa nítorí pé nítorí pé coronavirus tó wà ń ta ó ní ó ti pọ̀ ó ló ti pọ̀ ní ó ló ti pọ̀ ní ìlú London ìdí nìyí tó ṣe báǹdì àwọn European láti wọlé sí inú ìlú wa ń bí báyìí ìdí nìyí tí president wa fi sọ pé òun ò fẹ́ rí àwọn èèyàn láti èmi ni gbogbo Europe ni Ireland London gbogbo ẹ̀ kò fẹ́ anybody nílùú wa ń bí ṣàkọ́tẹ̀ ti bá àwọn Nàìjíríà tẹ́lẹ̀ náà wọ́n ti bá àwọn ará Nàìjíríà tẹ́lẹ̀ wípé kọ́ máa wọlé sínú ìlú yìí so kò ní any got láti sọ pé kínní ó ti báǹdì Nàìjíríà ó ti mọ̀ pé àwọn Nàìjíríà lè kó coronavirus wọlé mọ́ nítorí ó ti báǹdì wọn ṣùgbọ́n àwọn Europe any European European country wọn ò lè wọlé sínú ìlú wa mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. báwo ni a ṣe lè tọ́jú ara wa nígbà tí wọ́n kú ti sọ pé kí àwọn èèyàn má wọlé sínú ìlú yìí mọ́ onímọ̀ yìí sọ fún wa pé gbogbo wa pátápátá a ní láti rí dájú pé à ń tọ́jú ara wa yálà lọ́nà kan tàbí òmíràn ni a gbọ́dọ̀ máa tọ́jú ara wa kò sí hugging mọ́ mo ti sọ fún wa lẹ́ẹ̀kan kissing kò sí ẹ̀yin bá rẹ̀ ti coronavirus á jẹ́ pé ọlọ́mbaṣẹ́ nìyẹn coronavirus abádi méjì ẹbí ní sàánú mo ti dárúkọ yín kẹ́ tó wọlé ẹ̀jọ́ Italy àwọn èèyàn tó kú ní Italy ti pọ̀ fún coronavirus mo bẹ̀ yín torí Ọlọ́run àbọ̀ Ọlọ́run tó dájú tó nípa wà lórí yín o ẹ tọ́jú ara yín ẹ̀ẹ̀mí ò ní fi gbogbo yín ṣàwátì o ẹ̀ẹ́dẹ̀ ní wèmí náà tì ẹ tọ́jú ara yín Italy àwọn tó kú ní Italy ti pọ̀ gan o mo gbé sórí péjì mi mi ò rántí wọn mọ́ ni àwọn pé tí mi bá ṣètò mi ò ní sọ ìgbà tí n ṣètò náà ni máa dárúkọ máa sọ àwọn ìlú tí kìíní ẹ̀ ti ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n pọ̀ ní Italy wọ́n fẹ́ẹ̀ pọ̀ ní Italy bíi ọmọ ìyá China náà ni wọ́n bíi ọmọ ìyá China torí àwọn tó kú ní China a lot ni àwọn tó kú ní Italy náà a lot ni adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tí ẹ̀ ń like tẹ̀ love ètò mi ẹ ṣe gan-an Ọlọ́run ní padà lẹ́yìn yín Abínibí FM fẹ́ kí gbogbo yín kẹ́ máa darapọ̀ mọ́ mi ń bẹ̀ rédíò ìkànnì tiwantiwa ni tẹ́mọ sọ pé FM Queen Abọ́sẹ̀dé òun náà lélẹ̀ gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi gbẹ̀yìn tẹ́ nífẹ̀ẹ́ mi pátápátá ẹ máa rí péjì wa ẹ bá mi láìkì ẹ mo fọ́ọ̀dù péjì yẹn sí a lot of people ẹ máa bá mi láìkì ẹ ṣùgbọ́n àwọn nǹkan wà tẹ́ pé ó dẹ̀ pé máa tún mi ṣe máa tún mi ṣe ẹ máa bá mi láìkì ẹ tẹ́ bá ti bá mi láìkì ẹ ẹ ẹ lè máa darapọ̀ mọ́ mi ń bẹ̀ ẹ nídìí láti download anything ẹ nídìí láti ṣe wọn kan Abínibí FM ni tẹ bá type ẹ bójú ojú rí Google ẹ type ẹ sí ẹ̀yẹn ṣáà ti click ẹ ó máa gbé yín lọ bẹ̀ box àkọ́kọ́ orange box àkọ́kọ́ tẹ bá kọ́rí ẹ kàn tẹ́ tẹ bá ti tẹ́ báyìí ó máa gbé yín lọ ibẹ̀ ó máa ẹ máa máa gbọ́ nǹkan tí orin ibẹ̀ twenty four seven ni hmm, a ti ń ṣe ètò díẹ̀díẹ̀ bẹ̀ testing testing la fi ń ṣe a dẹ̀ ti bẹ̀rẹ̀ ìwé àyọkà oṣù ìfẹ́lé oṣù ìfẹ́lé látọ̀ bàbá wa ọlátúbọ̀sún àti bẹ̀rẹ̀ àyọkà ń bẹ̀ àti àyọkà ń bẹ̀ oṣù ìfẹ́lé mo bẹ̀ yín torí ọlọ́run Abínibí FM ẹ máa bá mi gbọ́ twenty four seven lórí bẹ́ẹ̀ o àwọn old school orin old school tó jẹ́ pé ẹ lè máa gbádùn òun náà ni ó wà ń bẹ̀ gbogbo àwọn orin tó jẹ́ pé àwọn èèyàn tí ẹ̀ ń fi bẹ́ẹ̀ gbọ́ mọ́ orin tí mo rẹ̀ mọ́tẹ́ mo pẹ̀ kan ní àsùnnára doromu ìbéèrè lọ́wọ́ mi pé kí ló ń jẹ́ àsùnnára ìyẹn ni pé orin tí lè gbọ́ tó yẹ pé ó máa rẹ̀yàn tẹ́ téèyàn á fi sùn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ akin láti Russia wọ́n bá wa gbọ́ rédíò yìí láti Russia àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yẹn ṣe gan ni ojú òní tìyín gbogbo ẹ̀yin tí ẹ máa ń darapọ̀ mọ́ mi lórí Àbínibí FM mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ gbóyè ojú òní tìyín o àmọ́ rí yín bá láṣẹ Elédùmarè Ebenezer Anu mo ṣì ń bọ̀ lórí ọ̀rọ̀ tí mò ń sọ lọ Mutiu Inaolaji ah, Mutiu Inaolaji láti amúlùdún FM ninety nine dot one ní mọ́níyà nílùú Ìbàdàn kò ní bàjẹ́ o mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín bébì ńkọ́ Ọlọ́run yóò máa wọ̀ pẹ̀lú yín o lágbọ́rọ̀ Ọlọ́run gbogbo àní sì sọ ẹ bá ń kí ọ̀gá wa Adéwálé mo mọ̀ pé ó ṣeéṣe káwọn náà darapọ̀ mọ́ mi torí wọn lè ṣe kọ́ má darapọ̀ mọ́ mi lórí ètò àti asọ̀rọ̀ gbogbo tẹfẹ́ ti mọ̀ràn gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé àwọn obìnrin nìyá gbogbo yín. adérankẹ́ ọmọọba adúpọ̀pọ̀ lọ́wọ́ yẹn káàbọ̀ sórí kan nìyí tọkùnbọ̀wálé ọlámídé akínlọsọ́tù my sister how you doing àwọn ti chicago ńkọ́ akọ òtútù yìí o kò ní gbòdì lára gbogbo aláṣẹ lẹ́dùnmarè ajia latifat ṣoyọyè mm, adébàmbọ mo kí yín o ẹ káàbọ̀ sórí kan ní ọmọọba ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí kan ní ilé wa ò dàrú láṣẹ Elédùmarè ọlọ́run ọba aláàrọ̀ àbí yóò wà pẹ̀lú wa. adémọ́lá olúgbénga oyèdòkun ó tọ́jọ́ mẹ́ta ọba aláàrọ̀ àbí kò ní padà lẹ́yìn yìí o ọlọ́run yóò máa wà pẹ̀lú gbogbo wa mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín tolú dáhùn sí àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wọ́n we love you ma i love you too thank you so much i really appreciate every one of you kẹ́mọ̀ yín sọ̀lọ́ bí ní sàánú ẹ bá ń sọ fún Julius eh, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Italy torí àwọn tó kú ń bẹ̀ gẹ́gẹ́ bí mo sọ wọ́n ti pọ̀ gan eh, second eh, China òun ní Italy hand sanitizer rèé mo ti sọ lẹ́ẹ̀kan ẹ máa lò ó mo mọ̀ pé ẹ̀gbọ́n mi Mutiu tí mo mọ̀ pé tó bá pẹ́ bá wà ń bẹ̀ nígbà tí wọ́n ṣe lábẹ́ òrùlé tí asọ̀rọ̀ gbogbo tẹ̀fẹ̀ tí wọ́n bàbá lábẹ́ òrùlé tí wọ́n mú kékeré kan tí wọ́n fi ń sọ́wọ́ àwọn èèyàn hand sanitizer rèé gbogbo apátápátá ẹbí ní sàánú ẹ̀yin mò ń bá wí o àtàwọn tó ṣẹ̀ darapọ̀ mọ́ mi hand sanitizer yẹn jẹ́ ká lọ rà á wọ́n ti gbogbo orí gbá lọ́dọ̀ wa ń bà ó ti tán bẹ̀ ó ti tán kò sí mọ́ a nílò mask a nílò glove glove yìí a máa wọ̀ sọ́wọ́ wa ni bóyá à ń lọ sí ilé ìgbọ̀nsẹ̀ àbí ilé ìtọ̀ àbí nǹkan nǹkan bàbá ti wọ̀ sọ́wọ́ wa ṣé mọ̀ pé àwọn ẹ̀yìn ẹnu nà handle tá a máa ń ṣí yẹn ẹlòmíì tó ní coronavirus á ti lọ ṣíkàwá tó débẹ̀ àní mọ̀ ṣùgbọ́n tá a bá ti fẹ́ léyìn kékeré ẹ̀ tá a ti fi sínú àpò wa eléyìí ò lè wọnú àpò eléyìí ṣé medium medium lélẹ̀ kì í ṣe kékeré o medium lélẹ̀ ní ńlá wà medium ni àwọn kékèké kan àti ẹ pé kò ju kékeré báyìí lọ a lè fi sínú àpò bó bá ti ń tọ́ àá rọ̀ míì sí i àwọn handle bóyá handle toilet handle ilé ṣàpẹ́ lómi lè wá kí wa kó ní coronavirus kó ti ṣílẹ̀kùn àwọn àrùn tá a lè fojú rí leléyìí microscope nìkan ló lè rí àwọn àrùn tá a lè fojú rí ni àwọn jígí táwọn awòràwọ̀ máa ń lò àwọn nìkan ló lè rí microscope hand sanitizer yìí máa fi kọ́kọ́ wọ̀n wá lórí ètò tẹ́ ẹ̀ bá ti kúrò máa fi wọ̀n wá ṣùgbọ́n abala kejì ètò yìí tá ní ìlera lọ́rọ̀ òun ni màá ti fi wọ̀n wá tẹ́ ẹ̀ bá ti kúrò ẹ ò rí wò mọ́ ẹ bá ti kúrò ẹ lè padà lọ wo ètò wa bóyá létà ẹ lè padà lọ wo ètò wa bóyá létà. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ yí pé hand sanitizer yìí ẹ jẹ́ kára kékeré ká fi sínú àpò wa àwa tá a lọ́ àwọn ọmọdé ẹ jẹ́ ká fi sínú báàgì àwọn ọmọ wa kọ́ ọmọ wa máa fi pọwọ́ ní gbogbo ògbà kọ́ máa fi pa gbogbo ibi tí àlàfo táṣọ òde nínú ara wọn kọ́ máa fi pa àti àwa tá a jóòbí ẹ̀mí wa ó gùn o kò ní gùngùn yà ààrẹ ní fọjọ́ lọ́jọ́ lọ mo ní tí a bá rí hand sanitizer akọ́ ṣọ̀bù yìí a lè kó bí mélòó kan a lè rà ní àwọn ilé ìtajà wa àwọn èèyàn ọ̀tẹ̀ kò yẹn tán lẹ̀ àwọn ilé ìnìkan ni wọ́n sì kò tán lẹ̀ a lè rà kákó sínú àpò àti sínú àpò ọmọ wa náà tó jẹ́ pé a lè fi fọwọ́ a lè fi nu ọwọ́ wa tá a bá fọwọ́ tán ẹ má bínú tá a bá fọwọ́ tán a lè fi nu wọ́ a lè finú wọ́ tá a bá fọwọ́ tán eléyìí yóò pa àwọn kòkòrò tí a fojú rí nínú ọwọ́ wa bákan náà àwa tí ó jẹ́ pé à ń lọ lo artificial nail ẹ jẹ́ ká ṣọ́ra wa obìnrin nìyẹn o mi ò mọ̀ kọ́ tá à ń lo artificial nail fún ṣé nítorí àwọn ọkùnrin náà ó ṣe àwọn ọkùnrin tó jẹ́ pé wọn ò ṣe nẹni fún ọkùnrin tó máa gbé ẹ jùlẹ̀ gbò bá yá. àwọn ọkùnrin tó yẹ pé wọn ò ṣe nẹnu fún gbogbo oge tá à ń ṣe náà kí ni àpadàbọ̀ ẹ̀ ẹ jẹ́ kí a ṣọ́ra wa pẹ̀lú artificial nail tá a máa ń lò yẹn àwọn obìnrin ẹ jẹ́ ká ṣọ́ra wa. ètò tẹ́ ṣíṣe àwọn ọmọdé ò lè má gbọ́. àwa ọ̀dọ́ náà ò lè fi ṣeré. yèyé agbáṣàga ọba obìnrin olùṣètò a máa ń gbádùn ẹ̀ gan. tẹ́sí ṣò ìyálòde amúlùúdùn àwa àgbàlagbà gan-an ààyò ètò rẹ là wá. tẹ́sí ṣò rédíò amúlùúdùn rìnsólẹ̀. àtẹ̀ránṣẹ́ tí ẹ̀ ń tẹ̀ ó ń wọlé sọ́dọ̀ mi bíbà yìí alájà adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan-an ni hmm, àwọn àtẹ̀ránṣẹ́ yìí ó ń wọlé adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín Àràmídé wọ́n ní sísítà mi gbogbo bá ṣe ń tẹ̀ òun náà ni mo sọ lórí ètò wọn ní coronavirus is real bẹ́ẹ̀ ni is real is real is real òun náà la ṣe ń sọ fún àwọn èèyàn wa pé gbogbo apátápátá ẹ jẹ́ kí a tọ́jú ara wa ẹ jẹ́ ká tọ́jú ara wa mo ní akọ ṣọọbù yìí a lè lò tí a bá ti rí hand sanitizer ẹ iná alájí mo rí nǹkan tí ẹkọ òmù ń bọ̀ ń bẹ̀yẹn mo ní a lè lò tí a bá ti rí hand sanitizer lẹ́yìn tá a bá fọwọ́ tán kí a fi pa ọwọ́ wa a lè lò hmm, a lè lò ọlọ́run olódùmarè ọlọ́jọ́ òní àìsàn kò ní í ṣe wá o kò ní jẹ́ ta tiwa ṣùgbọ́n ẹ mọ̀ pé a gbọ́dọ̀ tọ́jú ara wa náà ẹni tí ò bá ti fẹ́ẹ́ nǹkan burúkú ó yẹ kó tọ́jú ara ẹ̀ ní gbogbo ọ̀nà ọba aláwòrábí yóò tọ́jú gbogbo wa pátápátá ṣùgbọ́n kọ́lọ́n tó tọ́jú wa àwa náà la kọ́kọ́ gbọ́dọ̀ gbé ẹrù wa kọ́lá ọmọ owó láti Saudi bóò ni ẹ̀gbọ́n mi ájì tóyìn ó dà pé àjọ sọ̀rọ̀ lánàá lágbọ́rọ̀ ọlọ́run gbogbo alákèrè àtọ́jú owó gbogbo àtàwà nílùú òyìnbó pátápátá àkèrè àtọ́jú owó délé láṣẹ Elédùmarè àwọn tó dẹ̀ ti lọ sílé lágbára ọlọ́run wọn ò ní rí wàhálà wọn ò ní rí dààmú hmm, mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o bó o ní máyégún àmọ̀tẹ́kùn àgbáyé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí mutiu náà lájú wọn ní àṣà yorùbá kò ní bàjẹ́ wọn ní kò sì ní parun pé àkúṣẹ́ ẹ̀yìn náà àkú ìgbé àṣà lárugẹ torí amúlùdún fm yorùbá pọ́ńbélé ni hmm, yóò dà kò ní bàjẹ́ ẹ̀gbọ́n mi ò fàdé ọlábọ̀dé ẹ káàbọ̀ sórí ìkànnì mo kí ẹ̀yìn náà ẹ mo lè dúpẹ́ pẹ̀lú gbàdúrà tẹ́ ń gbà fún mi ọba lára mi yóò gbàdúrà tí yín náà ilé àtọ̀nà wa ò ní dàrú mo dúpẹ́ lọ́wọ́ yín akínmúìgbé olúwa ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín náà ẹ káàbọ̀ sórí ìkànnì yìí monsurat olúwakẹ́mi ògúnyẹmí àkínyìn o ẹ káàbọ̀ sórí ìkànnì yìí yóò dà kò ní bàjẹ́ gẹ́gẹ́ yín sọ pé àwọn gómìnà wa kí wọ́n jọ̀ọ́ kí wọ́n má máa bu ọwọ́ lu àwọn àbá tí àwọn èèyàn bá ń dá pàápàá jùlọ àwọn tó wà ní ṣé senate ni àbá àwọn tó wà ní house of assembly bẹ́ẹ̀ gbogbo wọn èmi ò mọ àwọn tó gbé àbá yẹn kalẹ̀ ó dà pé senate àbí nǹkan ni àwọn àbá tó ń gbé kalẹ̀ pé kí àwọn gọ́vnà kan máa fi ọba jẹ tó bá ṣe léyìí wọ́n ti ń pa àṣà wa run nìyẹn wọ́n ti ń pa àṣà wa run torí pé Ifá náà máa ń dá àwọn ìdílé ọba tó dẹ̀ wà ṣé wọ́n fẹ́ pa àwọn ìdílé ọba ìran ni nítorí pé tí àwọn gómìnà bá ti ń fi àwọn ọba aláyé jẹ á jẹ́ pé àṣà yorùbá ó ti ń parun nìyẹn ẹ wòye tí gómìnà ọ̀yọ́ àjùmọ̀bí tó ṣe ṣé gbogbo àwọn ọba aládé náà ti ní kó lọ gbé adé jùlẹ̀ nígbà tí kì í ṣe pé aláàfin ọ̀yọ́ ló fi wọ́n jọba ìdí nìyí tí a ṣe ń parọ́ pé kí àṣà wa kí ó má parun ifá ni wọ́n máa ń dá ẹjọ àwọn agboolé tó yẹ pé àwọn ni agboolé ọlọ́ba kí ni káwọn agboolé yìí kí ni káwọn máa ṣe nígbà tó yẹ pé ẹni tó bá wù gómìnà ló máa fi jọba á jẹ́ pé wọ́n ti wá gbé adé kúrò ní àwọn ibi tí tó jẹ́ pé ìdílé aládé ni wọ́n á ti wá gbádé kúrò ńbẹ̀ wọn ní lè jẹ ọba mọ́ńbẹ̀ á wá gbé ẹ̀yìn eh, adé lọ ibòmíì ẹni tó bá wọn ọba ẹ̀ eh, tó bá wọn gómìnà ló máa fi jọba ó gba àwọn nǹkan yìí èmi bẹ̀ ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run kí ó bá wa fi ọwọ́ tán ọkàn gómìnà ìpínlẹ̀ Ògùn kó má fi ọwọ́ sí àbá tán gbé kalẹ̀ yìí torí àbá ni kó má dòfin torí tó bá ti lè dòfin á jẹ́ pé irú Aláké tó wà bẹ́ẹ̀ nísìn ó ṣeéṣe kí wọ́n má jẹ ọba mọ́ ní ìdílé Aláké àwọn ìdílé mi náà tó wà ń bẹ̀ ó ṣeéṣe kí àwọn ìdílé yìí náà kí ọba má kàn wọ́n mọ́ àti àwọn ti. Eh, àwọn olùwò gbogbo wọn ó ṣeé ṣe kí ọba mákànmọ́ àti àwọn ìbọnà ṣe pé àwọn ti ẹ̀gbọ́n mi hmm, máa rántí máa rántí ohun tí mò ń sọ ni pé gbogbo àwọn ọba tó wà ní Ogun State tó bá ti di pé gómìnà bá bu ọwọ́ lu àbá tí àwọn senate tí wọ́n dá ó ṣeéṣe kí àwọn ọba aládé tó wà ń bẹ̀ kí ọba má kàn wọ́n mọ́ àṣà wa ó dẹ̀ ti ń parun nìyẹn tó bá ti lè rí bẹ́ẹ̀ torí pé bí wọ́n ṣe ń ṣe káláyé tó dáyé òun ló yẹ kí wọ́n máa ṣe lọ kò yẹ kó jẹ́ pé àwọn àdà àṣà wa àti ṣe wa wọ́n á dànù anyway ọlọ́run á ṣàánú fún wa mo gbà ládùúrà pé lágbára ọlọ́run àṣà wa ìṣẹ̀ṣe wa kò ní bàjẹ́ olórí láàfin Valentina mo kí ẹ káàbọ̀ sórí kan ní my sister àwọn ti London nìyẹn yóò dà kò ní bàjẹ́ Monsurat Olúwakẹ́mi ẹ̀yin tẹ̀wá lórí Instagram kíní ẹ̀ máa court olúwa ló gbọ́n ẹ̀ Shamsideen ẹ̀ bá mi padà ẹ̀ bákan náà two fifty three forty four ẹ̀ bá ń padà tí kíní ẹ̀ ó kó seventeen minutes tó bá ti cut ẹ̀ bá mi padà sórí ẹ̀ kí a lè jọ gbádùn ètò yìí adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ̀ ṣe gan torí Instagram kì máa ń gbà bíi ti ẹ̀ẹ́. Eh, ayélujára ẹ ṣe gan ni ojú òní tì yín Monsrat Olúwakẹ́mi wọ́n ní wẹdàn mà ẹ̀yin náà ẹ káàbọ̀ mà gẹ́gẹ́ bí mo yín sọ pé Nàìjíríà ò ní bàjẹ́ àṣà wa ń kọ́ kò ní dàrú kò sì ní bàjẹ́ láṣẹ Elédùmarè torí pé ó bàjẹ́ tì kò lè bàjẹ́ òun náà ló ń jẹ́ bẹ́ẹ̀ àbú àmìra olóyè ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ó dẹ̀ jẹ́ ká wá lọ sórí abala eléyìí tí a sọ pé man beat his wife is man beat his pregnant wife to death. lákọ̀ọ́kọ́ àwọn obìnrin àwọn obìnrin ni mo fẹ́ kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀ àwọn obìnrin. ẹ jọ̀ọ́ ṣé punching bag ni wá ni ṣé punching bag ni wá ni mo máa ń sọ kọ́kọ́ fáwọn ọkùnrin mo máa ń sọ lórí ètò mi obìnrin lèmi náà o kò sóbìnrin tí ò burú àfi tó bá máa parọ́ èyí tí ò bá dẹ̀ burú tó tutù ah, nǹkan tó mọ̀ máa ṣe máa wà nú ẹ̀ tí ọkùnrin kan bá sọ pé ah, obìnrin yìí ah, ìyàwó mi ó nice kò burú kò ṣe nǹkan irọ́ ló ń pa o nǹkan tó máa ṣe wà nú ẹ̀ o gbogbo obìnrin ni aláwọ̀ òkú ṣùgbọ́n àkèṣe bíi ti wèrè ṣẹ́rẹ́ àwọn obìnrin àtẹ̀mí náà tí mo jókòó sí báyìí ẹnu la ní àlágbára. Ah, a lè jà ṣùgbọ́n a lè fi ẹnu a lè fi tú nǹkan a sì lè fi ba nǹkan jẹ́ ìyẹn àwọn obìnrin o a lè fi ẹnu a lè fi tú nǹkan a sì lè fi ba nǹkan jẹ́ ó ní mo ṣe ń sọ fún èèyàn ọkùnrin pé ṣẹ́ra obìnrin tẹ́ ẹ gbé sílé ohun ẹlẹgẹ́ òun ni obìnrin jẹ́ nínú ayé ẹ̀yin ọkùnrin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin aláìmọ̀kànmọ̀kàn ẹ wò pé torí pé obìnrin ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ẹ wá bẹ̀rẹ̀ sí nu ọ̀nà obìnrin ẹ fọbìnrin ṣe bag ẹ bá mi o ẹ bá mi share ẹ bá mi share ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa fọbìnrin ṣe punching bag bẹ́ẹ̀ sì rèé ẹnu wa àríkẹ́ àmì ìdẹ̀wá lórúkọ yẹn lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n wò ó wọ́n ní wọ́n dá sí ohun tá à ń sọ yìí hmm, kíní yẹn ló fi ń wọ̀n mí pé wọ́n dá sí ohun tá à ń sọ ẹ jẹ́ n wò ó. ẹ ah, má bínú o mo fẹ́ wo nǹkan tí wọ́n kọ ní o. ó dáa ó dáa àdúpẹ́ pọ̀ lọ́wọ́ yín wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kí ọkùnrin kí ó máa na obìnrin wọ́n ní kò sí bó tilẹ̀ òun kí obìnrin ọ̀hún kó ṣe burú tó tàbí kó hùwà tí ò da wọ́n ní ọkùnrin tó bá ti na ìyàwó ẹ̀ wọ́n ní ọ̀lẹ ọkùnrin ni wọ́n ní ọ̀lẹ ọkùnrin ni ṣé lóòótọ́ ni ẹ̀yin ọkùnrin wọ́n ní ọ̀lẹ ọkùnrin ni bàdébò adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o Ògúndìran Samson ẹ̀ka bọ̀ sórí kànáà Isaac Ajayi adúpẹ́ lọ́wọ́ yín Kẹ́mi Ọwátì Adérọ̀mí lẹ́yìn ẹ̀ka bọ̀ sórí kànáà yìí ẹ̀ wọ́n ní ọkùnrin tó bá na ìyàwó ẹ̀ pé ọ̀lẹ ọkùnrin ni Kẹ́mi sọ pé àwọn obìnrin a ní ẹnu a ní ẹnu ṣùgbọ́n kì í ṣe pé gbogbo nǹkan tá a bá wá ṣe lẹ́ máa fi fi ìyẹ́ ẹ̀ lẹ́ máa fi jẹ wá torí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló yẹ pé ẹ̀yìn tá a bá sọ̀rọ̀ báyìí á dàn pé kí ilé wó ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ a lè jà a lè jà ṣùgbọ́n a lè da nǹkan rú a sì lè ba nǹkan jẹ́ obìnrin tó bá rọra mẹ́lò tí kò sọ nǹkan kan mo fẹ́ kẹ́yìn ọkùnrin mọ̀ pé irú obìnrin bẹ́ẹ̀ òun náà máa ń pè ní eku wẹ́rẹ́ jásán. ẹlòmíà ní ah, ìyàwó mi so nice ìyàwó mi ò kì í jà kò ń jà ó lè má jà lóòótọ́ ṣùgbọ́n ṣùgbọ́n ṣó mọ nǹkan tó wà nú ẹ̀ o mọ nǹkan tó wà nú ìyàwó ẹ̀ o o mọ nǹkan tó wà nú ẹ̀ òun la ṣe máa ń sọ pé ẹ̀yin ọkùnrin àwọn obìnrin à ní agbára láti mú yín ọkùnrin míì tó bá mú obìnrin báyìí wọ́n máa bá bẹ́ẹ̀ ni pé bóyá ọkùnrin ẹgbẹ́ ló ń bá jà ni ọ̀lẹ ọkùnrin ló máa ń ṣe eléyìí ọ̀lẹ ọkùnrin ló máa ń ṣe eléyìí ọkùnrin ló bá ti ń bá obìnrin jà ọ̀lẹ ọkùnrin ni ẹ bá ń bá gbọ́ ò máa yí ẹ máa tí mò ń sọ yìí bó tẹ̀ ti lè jẹ́ pé wọ́n ti ń wa wọ́n máa mú un ná wọ́n máa mú un ìyàwó ẹ̀ ó lóyún sínú oyún ẹ̀ tẹ̀ ti tó oṣù ṣe ó ti lé lóṣù méje ó lóyún sínú. ìyàwó ẹ̀ àti ọ̀rẹ́ ẹ̀ ni wọ́n jọ lọ sí òde January twenty twenty eight kọ́ ni níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni. arábìnrin yìí òun àtọkọ ẹ̀ tí wọ́n ti ní misunderstanding yẹn ni pé ìjà ti wà láàrin wọn fún bíi ọ̀sẹ̀ méjì kó tó di pé ó kó padà lọlé ọkọ ẹ̀ ni o wọ́n ní misunderstanding ìjà wà láàrin wọn ó kó lọ sílé bàbá ẹ̀ oyún yẹn náà tí ó ti lé lóṣù méje náà gbà yẹn ó lọ sílé bàbá ẹ̀ ẹ̀yin ọkùnrin tẹ́ máa ń sọ pé à mi fẹ́ kóbìnrin dálé moṣú ẹ mi fẹ́ kí o wá lé mi kó wá dálé moṣú kì í ṣe pé ohun gbogbo obìnrin láti dálé moṣú o ṣùgbọ́n kàkà kí ẹ̀mí obìnrin yẹn sọnù kí ló yẹ kóbìnrin yẹn ṣe kí ló yẹ kóbìnrin yẹn ṣe ẹ̀yin bàbá wa àtẹ̀yin màmá wa tó jẹ́ pé ẹ máa ní ẹ mi lè gbà kó wá dúró sílé mi ṣàmọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ pé a lè bá ọkọ ọmọ wa sọ̀rọ̀ tó bá yẹ pé bàbá